lọ́wọ́ àdìwà yìí sọ. Gbogbo ìtọ́jú ìtọ́ kúrú kan kò sí ìtú ìjọba àti ìjọ wa bọ́lá tẹ̀lé àtẹ̀lé àná. Ọ̀nà ẹ̀yìn kan tẹ̀lé fẹ́ wà nínú náà ti ta ni. Àtẹ̀lé wọn Muhammed lọ́wọ́ àdìwà. Bàbá mi bẹ́ olè máa tó ké ní irọ́ lọ́nà àwọn ọgbà Yóò yí wọn nígbà tí wọn lọ bàbá yìí jẹ wọn ti máa ń tàjà fún ọmọ ìlà ní ọ̀pọ̀lọpọ̀ ọdún wọn ní kílódé tó gbégbé yìí láwọn sọ wípọ torí pé àtẹlẹ tó tó náà ìjẹlá ìjẹun tí ń bá jíwó wá àbí tí ń bá pa àwọn èèyàn òní pé ìwọ ọmọ ìṣúná láì sára bí bá ti yàgbé ọgbọdọ sára bí bá ti sábà fún ní àtúntò sẹsẹ torí ẹ gbàtí lè mọ́mú bá tó gbé tó sì máa mọ̀ tó gbé kókó bá jùlọ náà ló kó bá kókó bá wọn wá. omi wọn ti sọ fún pé kó rí tiẹ̀ oníkókó ọmọ máa kọ̀ fún yìí lò. àwọn tó ikọ̀ wọn gbọ́rọ̀ kú àti ìgbìmọ̀. bẹ́ẹ̀ àwọn ọkùnrin ọgbẹ́ mọ̀ bá lò òbí ìtumọ̀ tiẹ̀ lẹ́yìn ọmọ àti ìgbà lórí kọ́ kókó bí wọ́n bá ti mọ̀ ọ̀rọ̀ kọ ọdún lókù ló ti rẹ kó wọn pọ àwọn olùdílé ẹni rẹ ṣe tán lọ omi ìwọn gbọ́dọ̀ máa wá òkú ẹran láti dà ẹ̀dọ̀ rẹ ni wọn máa bá yọ ọkọ máa jẹ èyí jẹ ẹ̀dọ̀ òkú ẹran fún ẹ̀dọ̀ rẹ ní jíjẹ pé ń rùn wọn torí ti eléyìí ọba wọn wí tí wọn àwọn ọmọ ẹ̀gbọ́n mẹ́rin ìdílé wọn fẹ́ àwọn ọdún náà torí pé sọ́nà ọ̀dọ̀ wọn fẹ́ sí náà lọ́dọ̀ náà wọn fẹ́rẹ̀ kílẹ̀ ó kílẹ̀ ó kílẹ̀ wọ́n wọlé àwọn sọ́nà lórí tìrìtìrìtìrìtì tọ́ba tí wọ́n lé òfin ní kọ́kọ́kọ́ mọ̀ ọ́ ọmọ ọgbọ́ àbáwò yàrá wọn kí ni wọ́n sọ̀rọ̀ síbẹ̀ nọ́ọ̀fẹ̀ bẹ́ẹ̀ ni abẹ́ ẹ̀kọ́ sàmá àwọn tọ́lí kọ́tù tọ́ba tí wọ́n lé bá ti mọ̀ ọ́ àbí ẹ̀kọ́ tó ẹlòmíì lè ṣe kékeré báyìí ẹlòmíì ṣe gbòógì báyìí ló tó ẹlòmíì lórí tìrìtì bẹ́ẹ̀ ẹ̀yìn lè ṣe náà mo ní náà wà ẹ̀yìn lè ṣe náà mo ní náà ní wà tó ń torí di eléyìí báyìí àwọn àtọ̀rí kọ̀ káyà yìí náà bá wọn náà wí o àwọn tí wọ́n máa ní wọ́n máa sìn àwọn pípọ̀ ọlọ́run ẹ̀ náà ní ọ̀kan nínú àwọn ilé wa ọ̀pọ̀ síra kan. إلا بالصورة الإصطناعات ما تدري تو كراني أعرف وما تدري قال تو أني Department of Islamic Monotheism لذلك هو توحيد فهو تقديس الأشخاص عند الصوفية ìfọ àwọn èèyàn mọ ìkáwọn èèyàn dé lọ́dọ̀ sọfìyà kí ni ìtumọ̀ fún èèyàn dé lọ́dọ̀ sọfìyà a ń mú àwọn èèyàn lẹ́rú pọ̀ sẹ́wọ̀n pé ibi tó ń gbòòrò ti jáde wá pa ibi jáde ti bọ̀ ọ̀pọ̀ òbí méjèèjì tí àwọn òkú kékeré tí máa lọ fọwọ́ wá mákàtí wọn lọ pé ìbẹ̀rù tí wá wà kò há lọ pọ̀ a bẹ́ẹ̀ máa ń ka ní ìṣẹ̀lẹ̀ wọn náà wọ́n ti tẹ̀lé ní kéèkì ní àwọn ẹ̀dọ́gba ó tó sọ wọn ti ẹni tó ṣe é gbé àwọn òṣèlú náà ìṣẹ̀lẹ̀ ṣe kàn lọ ní ọmọ ìyá wọn bá ti yàn lá torí pé ṣé wù rẹ kí ló tó kùnà ajá pé wọn bá dà á lábẹ́ tí ìbá ti kúkú ọmọ ọbẹ lẹ àbí bẹ́ẹ̀ ló fẹ́ àwọn òṣèlú náà ìṣẹ̀lẹ̀ ṣe kàn lọ kí ọmọ ha ọmọ tó bá ha kí o sì gbàgádà ti gà síbi kékeré ẹ àbá kàdé tí wọ́n á fún wọn fún wọn á kó kẹlẹ̀bẹ̀ bò wọlé wò ní òun náà wọ́n dùn pé a ah, ẹ̀sùn máa jáde kó mi yẹ bẹ́ẹ̀ a wọ́n yóò wò ìdí jáde sí bẹ́ẹ̀ ní ọ̀rùn náà ló tẹ̀tẹ̀ rẹ̀ kò sí ìdí ọ̀gbà lẹ́yìn bá yóò yá ẹ̀rọ àwọn ọ̀rùn láwùjọ orí kìrìkìrì tàbí lọ́la àwùjọ ọ̀rọ̀ tẹ̀lé ẹ̀ma wò kí ni wọ́n bá bàrà ní àná ẹ̀kọ́ wọn ti ká bẹ̀ sí. Kí ẹni wọ́n bá bàrà láwọn àwọn àlọ́ òṣèṣe mọ ohun tí ẹjẹ́ yìí wá sáté kan gbogbo ọdún ayé ẹ̀lọ́ wá máa yín májú ọlọ́run rọ̀ táwọn lórí mi. Ẹ̀rí ìdẹ́nu tó ń rò ló sí wọn lórí. Tó àwọn òbí lẹ́yìn fi lè ṣe tọ́nù rẹ̀ tó. Ṣé ilé yẹn ọba àwọn náà rí àkúntọ̀ yìí kọ́? Ṣùgbọ́n àwọn àlẹ́bí ọlọ́run àtàwọn ọmọ lẹ́yìn wọn nínú àwọn olùmọ̀ràn níjẹ́ àwọn ń pa àwọn èèyàn láti ẹ̀kọ́ ṣe ní bí ẹsìn ọlọ́run ẹ má sì ń kàmí ìyàtọ̀ sọ́lọ̀ wọ́n sì ti di ọlọ́run bá àwọn èèyàn wọ́n sì ń kọ̀ fáwọn èèyàn láti ṣe ń tọ́nà ọ̀bọ̀ ọ̀fẹ́ torí lélẹ̀ àwọn òṣìṣẹ́ ọlọ́run ti wá àwọn náà ní ọ̀nà ń tẹ́ láàrin ọlọ́run àtàwọn èèyàn tó ń kẹ àwọn èèyàn lọ síbi tó ń ṣe tọ́lọ̀ ọba fẹ́ wọ́n ti ń tọ́lọ̀ kò sí lọ́sẹ̀ kò sí dáná bí kò ní ẹ̀fà tó lọ ìlú wọlé lè lè kò sí bí kan tó lè lè kẹ́ máa ní àtọ̀sọ́ náà kò sí. torí ẹ̀ ìdáhùn ànábì máa ń pè yẹn lọ sí ti rẹ̀ ní ولكن كونوا ربانيين بما كنتم تعلمون الكتاب إذا وجدنا تطمئن àwọn òṣìṣẹ́ ọlọ́run oníkékúnú ọba nìyína ẹ̀yin ẹ̀jẹ̀ ọba nìyína abdullahi bin abdul aburọ̀dì àtàwọn míì náà wọ́n lò wọ́n wọ́n ní ẹ̀jẹ̀ ọ̀kàmá rọ̀dàmá ṣùdàmá ẹ̀jẹ̀ ọlọ́run olùmọ̀ aláfaradà bẹ́ẹ̀ ni abdullahi bin abdul ibi ẹ̀jẹ̀ ọlọ́run ẹjẹ olùmọ ẹjẹ alágbára alhassan al-ọ̀sẹ̀ àtàwọn ọmọ wọn ni wàá dáké fún ọ̀bẹ̀nìkì ẹ̀kọ́ olùkọ́ ẹjẹ olùmọ tí ó lakọ̀ yẹ bẹ́ẹ̀ ni àwọn ànábì ọlọ́mọ ń pè yẹn ọlọ́ọ̀ni kẹ́rin àti ọmọ ẹ̀jẹ̀ olùmọ níbi ẹ̀sọ̀rọ̀ kí wọ́n á lè kó làwọn ẹni tó tún náà gba abẹ rẹ fún ọkọ wọn tó àwọn ọdún táwọn tún nìyẹn yìí tí wọn tún nìyẹn pé orúkọ bá tilẹ̀ kiri bí ilé oṣù wẹ̀lí ẹ̀tọ́ bá ti wẹ̀lí wọn lọ́ọ́ ti kiri kan wọn lọ́ọ́ ti kiri àbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀ ọ̀gá wọn lórí lọ́ọ̀rù tẹ̀ lọ́nà bí mi kristi nínú sẹ́fì àtàwọn fìyà tọ́ba ti tẹ̀lé kọ́mẹ́tì ní yọ̀wé nípa tó náà lẹ́ra rẹ̀ máa tó náà àmọ́ ní ìlànà táwọn àtẹ́bí ọlọ́ níta wọn ń fi ọlọ síbi rẹ̀ ṣe sin ọlọ́mọ wa jẹ́ni tí ọmọ sin ọlọ́mọ kò tún wá mà kò fi tara bẹ́ẹ̀ kò fi kéde àgbéyìnmá àyànnímá ẹ̀ríyìnmá fọ́fíìlà kò ti ọlọ́mọ kò ti olùmọ̀ kò ọ̀dà aláfaradà kò ọ̀làdà kò ti alákọ̀ọ́yé ẹ̀jẹ̀ ìtọ́lọ́mọ. الحسن البصري يقسم على كمي وني ولكن كونوا ربانيين أي كونوا أهل عبادة وأهل تقوى فجنسيهم الإسلام فجنسيهم القائل أنت ما نبي ما كوني على سبيل فجنسيهم الإسلام فجنسيهم القائل وسبيشان اليوم دوسو كما سيوم كما سيوم طب اللي نقول في حوار وما أنفع أنفع الناس وما يجيبوا àtẹ̀jú máa wọ̀ nígbà nítorí bí ìgbàdàbà ti tẹ̀yàn lórí ìgbàdọ́gba ìmúni ìmúni lẹ́nu máa wọ̀ rẹ̀ nígbà tí bá lọ́mọ ẹjọ́ gbọ́dọ̀ gbórí òkè ìtẹ̀gà tó sọ ọmọ ẹjọ́ gbọ́dọ̀ sọ̀rọ̀ ìtẹ̀gà tó sọ̀rọ̀ ọmọ ẹjọ́ lẹ́bàá ti pè kọ́ pàdé bí alábàárún ọmọ ẹjọ́ ọmọ ẹjọ́ òkúta ti ti pé lánàá hàlẹ́ lọ́wọ́ mi nàá kẹrọ. èèyàn kan ní lẹ́lẹ́gbẹ́ ìgbọ̀ngbọ̀n bá ní bẹ́láyé bẹ́láyé má gbogbo súnà. torí ilé náà kí máa yé kí wọ́n sàn àpá náà ti fún ọ̀jẹ́. torí káàdì náà ọmọ ẹjọ́ ẹni tó kọ́ lórí ẹ̀ náà lọ́kọ́ lẹ́ tó mọ̀ pé bí àwọn àpá àti ṣe òun mo tàbí ilé rò sílẹ̀ nígbà tí wọ́n kàrá àmọ́ àgbọ̀ náà ẹ wá rí pé kàkà kó dé pé ọmọ lọlé kú lọ kọ́mọ ó lólu mọ́ ọmọ wa lẹ́nu tó sọ afá rẹ̀ kò sá ẹgbẹ́ rẹ̀ ṣẹlẹ̀ náà àwùjọ wa ṣé wọ́n sọ àwọn kan lọ kò sá fún ti bàbá ló sọ̀rọ̀ náà bàbá ọ̀dẹ́gbẹ́ bàbá sáà ti ṣe bàbá wa ní mẹ́láìkà àbẹ́rẹ́ ìgbàlẹ̀ bàbá di màláìka bóyá ni bàbá yẹn ti di màláìka pẹ̀lú àwọn màláìka àwọn ni ويفعلون ما يأمرون àwọn ènìyàn jẹ náà nítorí wọn bá ní kó ni, ti mú ọmọ ẹsẹ nígbà tó bá ti sọ àwọn èèyàn dáadáa dá wọn kọjá ti sọ ẹni bá wọn kan ní wọn ya àwọn ọmọ ìwà ní dáàjẹ tí wọn ti ṣe ìwà ní dáàjẹ ẹni pé wọn ò ní rí ìrántí wọn àwọn àwọn sọ ti kòtùkè dáàbò súnà tiwọn ìgbélágbájá nígbà tó ti sọ̀rọ̀ oníkìtàbọ̀ ọ̀sùnà kò sí ọ̀rọ̀ mi kò sí sọ̀rọ̀ mi lágbàdá tó ń gbégbà tó kà ó ti kà ó ti sọ tó kó ló ti adé kìtàbọ̀ ọ̀sùnà tó nígbà tó ti kà ọ̀kájá ọ̀nàkọ́rọ̀ ọ̀nà mi tó ń kà dé èèyàn rẹ̀ ló tó rí pé ọkọjá rẹ̀ ní wọ́n tẹ̀sẹ̀ fúnra rẹ̀ sí alọ́ ìwọ́gbọ̀n bábọ̀ mọ́ onídìí òye sọ torí tẹ́lẹ̀ àwọn olùmọ̀ ẹ̀kọ́ wa wọ́n tírè àwọn ọmọ lórí kíkà wọn ò lè gbé wọ́n tírè àwọn ọmọ lórí kíkà wọn ò lè mà wọ́n tírè àwọn ọmọ lórí kíkà wọn lè wúlò fẹsẹ̀ náà títí wọ́n tírè àwọn ọmọ lórí kíkà wọn ọmọ tí wọ́n lè bá kọ́ wọn ti jẹ́ fún wọn jẹ́ agbọ́dọ̀ mú civilization yẹn kú láwùjọ tiwa civilization tó tó bá ti kọ́ wọn yóò kọ́ tẹ́lú rẹ̀ agbọ́dọ̀ mú kó láwùjọ wa nítorí tí a bá mú kó láwùjọ wa àkókò àwọn ọmọ náà máa tí ò kàn lọ ẹ̀ ń tí gbogbo ẹ̀ṣẹ̀ bá ti tẹ orí rẹ̀ mẹ́lẹ̀ pẹ̀lú ẹ̀ṣẹ̀ èèyàn báyìí tẹ̀ wọ́n kọ́ ń bí ó áfúlànà aláàbò ní orí rẹ̀ ẹ̀yìn ò pé mbòlájú agbẹ́sẹ̀ lórí ẹ̀ áàlù yín kọ̀ǹdíṣẹ̀ yín orí rẹ̀ gbẹ́sẹ̀ lórí ẹ̀ṣẹ̀ àti tẹ̀ lórí bá ta tẹ̀ lórí mẹ́lẹ̀ ó lè dáhùn ní ọ̀pọ̀ náà torí lè lẹ́ẹ̀tì náà wọ́n fi oyin olómìnira ẹ̀kọ́ wọn tó wúlò bẹ́ẹ̀ lánàá táwọn náà bá ti mọ ẹ̀kọ́ wọn tó lò ó ẹ̀sìn náà yé wọn ibi tó yìí náà kọ̀ náà kó o ti tẹ́ lọ́jà kó o ti ti wà lọ́jà ètò ìmọ̀ lọ pàṣẹ kalẹ̀ kọ́ra náà ti yẹ wò nítorí tí àwọn olùmọ̀ náà ti lè kó àwọn ọmọ wọn báyìí àwọn ọmọ tí kò kọ́ lọ́dọ̀ akótó wàhálà láwùjọ wa wàhálà pé ẹ̀wọ̀n sọ ma fún àpẹẹrẹ tí wọ́n ló gba ẹ̀wọ̀n wọn ti kí ní kan kí ẹ̀rọ tó bá ti fi olóògbà kò yẹ ẹ̀sìn òun ní orí mọ̀lẹ́kà òun àtẹ́lẹ̀ òun ti rí kan àwọn òbí lẹ́sìn lè ṣe tọ̀ ọ̀rọ̀ yìí. tó eléyìí náà bẹ́ẹ̀ ti sọ̀rí pọ̀ táwọn èèyàn bá ti bẹ́ẹ̀ àti ṣe lónà àti ṣe lónà. tó bẹ́ẹ̀ náà ni láwọn àwùjọ kọ̀ọ̀kan olùmọ̀tì olóbìnrin olùmọ̀tì afárẹ́ àmọ́ tó bá ti pè é ní aṣíwájú kan nípa ọ̀rọ̀ ẹ̀sìn òun náà máa ń ṣe ra rẹ̀ tó di mọ̀lẹ́kà kan òun náà máa kẹ́kẹ́ gbóǹkẹ́ sọ ń di kankan lórí wọn ìwé ilé ìfẹ́ ìfọ́n ẹ̀rọ àdìgbé yẹ bí gbé yẹn tẹ̀lé náà pẹ̀lú kan ó lè máa gbóra rẹ̀ tó kò dúró ó lè máa ṣe ra rẹ̀ tó kò dúró ẹ̀sìn òdúró ọlọ́run máa tó irú àwọn ọmọ yẹn ẹ wá láwọn tí àwọn adíjẹ lábẹ́ tiẹ̀ àwọn máa gbé àwọn ẹni tó gbé rọlì o tó bá ti kú wọn kú ra ọrùn kiri àwọn nàbì ìjọba àwọn nàbì ti bẹ́ẹ̀ ni ẹ oyè náà lọ sí ilé ní náà lọ ọ̀dọ̀ náà oyè náà kọlọ òde náà ṣe àpò ìlú ẹrù ọ̀rọ̀ ìnà àmàkò ìnà àmàkò nígbà tó tí wọn bá rí ju wọn náà pèsè bàbá làwọn ṣe ọgá àwọn ẹni kíní kan tó bá ti wọn kúra àwọn ọgá àwọn ọgá àwọn ọjọ́ nínú àwọn ọjọ́ ká kọlọ wọn bá wọn lọ́wọ́ rẹ ah, ẹ ẹ ṣètò ọlọ́dún rẹ tó lójú àrú àwọn aṣíwájú wọn mọ pàpàrà wọn wọn mọ gbé wọn wọn mọ fún ní kí wọn ní báwọn lọ àwọn wọn sì mọ sùpọ̀ jẹ́bẹ̀. ẹ sẹ́ni tí ń bẹ̀yẹn ṣe bí ọba yí o bí ọ̀rẹ́ kó yẹ ẹni ah, tí wọ́n ń bẹ̀rẹ̀ ẹ̀kú yòó níbi ẹ̀ lọ́sọ̀ pé àpọ̀lọpọ̀ kò sí màtẹ́ màláyé wọ́n láì wọ́n. so yìí dàbí wàá bẹ́ẹ̀ wọ́n mọ́ àti wọ́n wọ́n bá títí wọ́n mọ̀ Ah, mo rò pé gbogbo ta ah, àwọn olùbẹ́ẹ̀ kò bẹ́ẹ̀ ẹni tí ń sẹ́yìn ẹni tí ọba yìí wọ́n sáyẹn kó yé wọ torí de lé gbogbo àwọn sẹ́yìn tí a máa ti ń dín ẹ̀ka kọjá yẹrẹ wá là yóò fẹ́ sọ bó sàkún ọ̀nà bẹ́ẹ̀ làwọn lọ́ba ló máa yẹ tí bá ti lè gbé wọn kọjá yìí wọn ó dó ta wọn dó ta torí ẹ̀ tó bá sọ̀rọ̀ ọ sọ̀rọ̀ ọba mi ọba kan sọ̀rọ̀ ọ wá ti di ní sọ̀rọ̀ nípa ọ̀sẹ̀ lọ́wọ́ bàbá wọn sọ̀rọ̀ ó màlọ́ ó ní ó ti tẹ à kọ́ra ó tí wọ́n bá sọ ní kéde wọ́n bá sọ ló ta àwọn òbí lẹ́sìn ní ẹ̀ṣẹ̀ náà wọ̀ sí torí délé mùsùlùmí tani máa ń sìn jẹ àwùwá kò lẹ́yìn kò lẹ́yìn ojú dáàtì àyàfi ọlọ́run ọ̀gbìn àyè torí rẹ̀ wọ́n àti ẹ̀yọ̀ ọ̀rọ̀ ìlànà tí wọ́n ń gbé wọ́n máa ń sìn yẹn lọ sí ìkẹ́kẹ́ ọ̀gbà yìí nítorí ká bá kiri kó gbogbo ẹ̀yin náà ti lọ́mú gbogbo yín náà ti tọ́ lọ́mú ẹjọ́ olùmọ̀ àwọn aláìsàn lọ́mú. ìsèké lọ́mọ á fi hàn pé àtiwá fẹ́ tẹ̀lé ẹ̀yin náà á ti ké ẹ̀sìn ká ẹ̀yin náà kí wọ́n á lè fi mọ kí wọ́n pè yàn lọ síbi ẹ̀sìn ọlọ́ọ̀tẹ́lẹ̀ náà. tẹ̀lé tí mo kọ́ ń pè yàn lọ síbi lẹ́ni pé ntí ó wa náà gbogbo wa náà jọ torí di eléyìí ló ti jẹ́ ibi ààrí kanú àti ìsúnkan pé ló bí àdúgbò Muhammad sọlọ́lá àti sọlọ́ fún àwọn ìdàgbé fẹ́. ààrí kanú àti ìsúnkan pé ló bí àdúgbò sọlọ́lá àti sọlọ́ fún àwọn ìdàgbé nínú kọ́dà tó ti máa ń dúkà tó ọkọ́ lọ́wọ́ fún ọmọ ọlọ́run ti fún wọn mọ̀. tó bẹ́ẹ̀ àwọn ọlọ́run ti wọn. wọlé kí n kú wọn bímọ tuntun tó àlejò rẹ ti ta látàrí kíkí tẹ̀sí tẹ̀kọ́ àwọn ní ti rọ̀ lọ látàrí kíkọ́ tẹ̀yìn náà kọ́ àwọn èèyàn ní ti rọ̀ lọ ẹ̀bẹ̀ ni ọlọ́ wọ́n bímọ tuntun tẹ̀sí oṣù látàrí kíhá tẹ̀ka ọ̀rọ̀ lọ́ọ̀ sí ẹ̀bẹ̀ ni ọlọ́ látàrí kí wọ́n ti mọ ọ̀gbọ́n yẹn ẹ̀bẹ̀ ni ọlọ́ látàrí kí ọ̀rọ̀ ọlọ́ọ̀ yìí lọ fún ha dẹni ọ̀rọ̀ nítawọn ànábi ọlọ́mọ tó yàn lọ níbi rẹ̀ igi kọ ọkọ mọ tí wọn náà wọn kọ ọkọ yẹn ebi wọn ti kọ wọn náà ti ń kọ yẹn tí ọba yẹ kọ dẹni ọ̀rọ̀ tí wọn wọn náà lọ́nà kọ kalẹ̀ bìnnà kóńtù tẹ̀sán ayé bìnnà kóńtù tà kó kó lẹ́nu kẹlẹ́ mi dá ẹ̀sùn ti há ọ̀rọ̀ náà tó kí ló dé pẹ̀ wá ní kẹlẹ́ ọlọ́ tí bá tó ń bẹ gbogbo bàjẹ́ máa ta gbogbo bàjẹ́ ti máa ta àmọ́ ibi tí ọba tí náà ìgbẹ́ la àwọn máa tó kò sí. ولا يأمركم أن تتخذوا الملائكة والنبيين أربابا أي ولا يأمركم بعبادة أحد غير الله àti gbọ́dọ̀ wọn fáyín láti kíkẹ́ ẹ̀sìn ẹlòmíì ìyàtọ̀ sọ́lọ̀ rọ̀ ọlọ́run kò síbi sọ́lọ̀ ti ka ìnìkan láti kọ́ máa jọ́sìn fún nǹkan ló fẹ́ yàtọ̀ sọ́lọ̀ lẹ́ẹ̀nà bí kí ń lọ sẹ́lẹ̀ wàlẹ̀ mẹ́lẹ́kí ń lọ kọ́rọ́ mi kò síbi sọ́lọ̀ ti kíkẹ́ máa ṣe àná kò síbi tó ti kíkẹ́ máa ṣe mọ̀lẹ́kà tó súnmọ́ أيأمركم بالكفر بعد إذ أنتم مسلمون سيقولون رفع الناس في كلمة في كلمة نين بعدين زي مسلمين الله رفع الناس أيأمركم بالكفر بعد إذ أنتم مسلمون سيقولون رفع الناس في كلمة ليس زي مسلمون كلا الله يقول أنا كفرت كفرت وسيدي تقول في كلمة في نبي وسيدي تقول في كلمة gbogbo dọ́là tó máa ń gá ẹsẹ̀ náà ti kẹ́ ẹ máa ń tẹ̀wé lórí ìmọ̀ náà ló ti fi hàn wà lẹ́bi rẹ̀ ó náà ní sẹ́kà àwọn nígbà mú ọmọ wà lẹ́bi torí ẹ̀kú pé tí wọ́n á pèsè lọ sí ìdíkà tó ti fún gbàmí lórí àtọ̀tọ̀ náà lọ́kọ̀ dáhà ilẹ̀ kó ńgbègbè lọ sí ìrírí sọ́nà tó wọ́n lọ gbé yà wọ́ ìnàmá yẹ kúrò nínú iná àwọn àtẹ́bí ọlọ́run àwọn ipá yẹn láti ẹ̀fẹ́ ló kù tàbí ká gbọ́ lọ́wọ́ bá gbọ́ lọ kí ni gbàgbọ́ náà wọ́n bọ́ àríwá lẹ́sùn wá àríwá ìdá oná ìsàmù sí náà lórí kan láṣẹ ìkẹlẹ ọba tí òkú lòun gẹ́gẹ́ bọlọ ọba ti ti sọ yìí pé wọn máa sọ náà ní ọmọlẹkẹ mẹrọ sóòlì ìlà nùhì ilẹ yìí anahu lẹ́ẹ̀kẹ́lẹ́ abẹ́ ìlà ẹlẹ́ fàlùlù. àwọn òṣìṣẹ́ kan tí wọ́n ti rà nẹ́ẹ̀mù Muhammad sọ́dọ̀ wà lọ àlùfẹ́lẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ́ aránṣẹ́ ti wípé kò sí ọba kan tó tọ́ láti kúrò lójọ́sìn fún ọ àyàtẹ̀mí ọlọ́run orílẹ̀-èdè gbogbo yẹn ọmọ ṣẹ̀tẹ̀ wọn fi náà wà láyé. رسل ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت لكن في كل تقوى في دين تقوى في سيرة مواعدة قلنا أن في أمام كلام لوجيكا أيضا واسأل من أرسلنا من قبلك من رسلنا أجعلنا من دون الرحمن آلهة يعبدون بإذن الله من تأتينا من ǹjẹ́ àwa afẹnumíì lílẹ̀ fún wọn àwọn ọlọ́run mi ta fún wọn lílẹ̀ fún wọn kókó wọn máa ṣèyàtọ̀ sọ́nà ọba ọba aláàánú kẹlá kò sí ọ̀kan nínú àwọn ànẹ́bí tó ti pé kẹ́tọ́ á jẹ́ fáráyé lórí pé káwọn èèyàn máa ṣe ìgbàmí ìjà àtọ̀sọ̀ rẹ̀ gbogbo wọn ìjọsìn fọlọ́ náà ni ọlọ́run bá fi wọn náà lọ́wọ́ bá ti sọ ìpè ومن يقول منهم إني إله من دونه كذلك نجزيه جهنم كذلك نجزي الظالمين بإخلاص الإقرار لهم لن يؤمنون وبعد جنة وبعد ملائكة كذلك نجزيه جهنم اللهم إلى جهنم لا ملائكة أقول لك أنا أقول يا بابا كان نبي كان أبي ملائكة كان bàbá ìjànú kan àbí èèyàn kan ó fi ra rẹ̀ lọ́nà yàtọ̀ sọ́nà olóòtú kẹ́ ẹ máa sìn yàtọ̀ sọ́nà tẹ̀lé àríkẹ́lẹ́ ṣe sí ìjà àyíká ọlọ́run onítọ̀ ìnájà náà láti sálẹ̀ kẹ̀lẹ́ ṣe ṣe bọ́ọ̀lì mi báyìí làwọn ọlọ́run bá ti máa sàn àwọn aláwọ̀ ìgbé alábò ẹ̀sán rẹ̀ náà nìkan ní iná ẹ̀já àná. ó túmọ̀ sí pé gbogbo ẹni tó bá pera rẹ̀ lọ́lọ́ ó ti di kíni ó ti dá alábò ó ti dọ̀tẹ́ bọ́ ẹ̀sán ọ̀tẹ́ bọ́ òun náà sì ní ẹ̀já àná. báwo wá láyé tó agbárọ́ láwùjọ fún wa ṣé ewu ti ti náà rí bẹ́ẹ̀ ẹlòmí lè wò sùn kó pera rẹ̀ lọ́lọ́ ẹlòmí lè lè wò sùn kó lòun dípò káàbà lòdòdò nígbàdàn bẹ́ẹ̀ ọ bẹ́ẹ̀ nìkan kó káàbà fún wọn bẹ́ẹ̀ náà wó àwọn òbílẹ̀ ní ṣe fún àwọn òbí. kí ló dé tó ti jẹ́ kí àwọn èèyàn ọkọ̀ ìyára gidi lórí rọ́ wọ́n tẹ́lẹ̀ tẹ̀lẹ̀ lórí òfò torí pé nígbà tí wọ́n bá ti jẹ yóò náà ìkúlókù tí wọ́n mọ̀ wá ká wọ́n mọ̀ wúra kókò sí wà wọn wọ́n mọ̀ wúra fún ọ̀nà ẹlẹ́tọ̀ fún ọmọ àti àwọn àwọn òbílẹ̀ bẹ́ẹ̀ sì ìgbéra ká ọdọ wa ibi ká máa sin lọ́wọ́ bá lójú méjèèjì ká máa jọ kan nínú àwọn ẹni tó ṣe pé wọ́n máa yí ọ̀rọ̀ lọ́wọ́ bá báyìí ìwọ ló dé ibi kéèyàn yí ọ̀rọ̀ lọ́wọ́ bá báyìí nítorí pé ọ̀rọ̀ lọ́wọ́ ìròyìn ọlọ́run ìròyìn ọlọ́run ọ̀tọ́ kẹ́nìkan ọmọ sọ nípa rẹ̀ láì ní mà ọ̀tọ́ kẹ́nìkan sọ nípa rẹ̀ ní tọ́ta ẹni tọ́lọ̀ ní nípa rẹ̀. تثبت عيادة النبي صلى الله عليه وسلم في الصحيح عنه تريد القرآن يرى الله يرى الله يرى الله تثبت يوم عينه ibi gbogbo ẹjọ́ bá kí alukur'an kó kí bọ́lá wọn bá ti fi pa wá láti fi ká máa kí kọ́rọ́ tẹ̀lé alukur'an tẹ̀lé ike máa kí alukur'an pẹ̀lú farabalẹ̀ ní kíkí tó bófin mu gẹ́gẹ́ bọ́lá wọn bá ti ṣe ní kẹ́ ẹ máa ké ǹjẹ́ tó bá rí báyìí àti ìpèníjà ńlá ń bẹ níwájú àwọn mùsùlùmí nítorí kíru ní táwọn ẹ̀yàwó ti ṣe ọmọ bàdí ní táwọn náà ń hù níwà àìwámà ó ní ìpìlẹ̀ gbogbo aburú àìkọ́ nípa ẹ̀sìn ó ní ìpìlẹ̀ gbogbo àìdá kí ìyá ọmọ tó ti fún náà ọ̀rọ̀ nípa ẹ̀sìn ọ̀rọ̀ nípa àmà nípa ẹ̀ ọ̀bẹ ní wípé ọlọ́run òru yẹn ro dáadáa torí gbogbo ẹ̀ tó náà lọ́ba tó ro dáadáa sí yóò kù látọ̀ yìí nípa ẹ̀ ọ̀lọ́ mà yóò lè ní náà kó bẹ́ẹ̀ ọ̀kọ́ yọ ìfọ̀ bẹ́ẹ̀ tó fi sí gbogbo ẹ̀ tó náà bá tọ́ba bá tọ́ba ro yẹn ro yóò kù látọ̀ yìí nípa ẹ̀ ká kó àkóṣe ẹ̀sìn wa ọ̀bẹ náà ètò dandan gbogbo olùsipẹ́sàlì nípa ọ̀nà ẹ̀sìn wa ìmọ̀ dandan ni kí gbogbo wọn ní àwòyá rẹ̀ nípa ẹ̀sìn wa ká lóye òye tó wọn fi ní ìlú àtẹ̀lẹ́ òye tó àwọn ọ̀nà mẹ́lò ní ìlú ìlú ẹ̀sìn ọ̀rọ̀ ọ̀nà ẹ̀sìn ní ìlú ẹ̀sìn. nítorí tí òye yìí yóò ràn wá lọ́wọ́ lórí àtúntà tó ṣe ṣe báyìí gẹ́gẹ́ bí sọ pé ní wọ́n ti láti kà sẹ́nu kú yìí làwọn ní ìṣẹ̀lẹ̀ ní bíi béèrè kẹ́kẹ́ tí kò náà máa ní pẹ̀ ẹ̀sìn lọ́wọ́ sí àmọ́ lóye sáńtì àyè àtàkùnrin mọ̀ ká lórí náà ń yọ̀ wá ká kámẹ́sì ti sọ àwọn kúrò àti gbé tẹ̀lé lẹ́yìn àwọn tí wọ́n ti láti àlẹ́mùsọ̀rọ̀ lẹ́yìn tọ̀tà ẹ̀rọ òkèlè ọ̀hábẹ̀ sí títí dé kúrò àwọn òrọ́bì náà bàbá yẹn máa ti dáadáa kí ló dé tí òun ìlú olóyè lọ́mọ yẹn. tó fi tí ọmọ alẹ ẹni tó mọ sẹpọ kó ìyè ni wọn làwọn fi béèrè tó mọ náwó làwọn gbà táwọn fi tí wọn bá lóye tí wọn máa ṣe àti wọn máa ṣàdúrà lẹ́yìn wọn bá mi láì mọ tó èyí sẹ ẹ láti wọn òye àti lórí àtúnṣe àwòrán ní kíkà lórí àtúnṣe àwòrán ní kíkà. irun tó ti àwọn ẹ̀wọ́ yìí nígbà tó ti di ọ̀rọ̀ lọ́wọ́ padà kò ní jẹ́ tó a ọ̀nà ìjọ jẹ́ tó a. bákan náà ọ̀pẹ̀tẹ̀ ibi káwọn ìgbé ìdí ọlọ́run tó lọ fún ẹ̀ńtẹ́ tó fi hàn wọ́n ti tẹ̀ ìfẹ́ ìdá lórí ilé láti fi ọlọ́run lónìí kan kọ́mọ̀ tó fi kankan sọ̀rọ̀ nípa ìwé ìfẹ́. káàtì ọlọ́run ló ń kan kọ́mọ̀ tó fi kankan sọ̀rọ̀ nípa ìwé ìfẹ́. ìsìn ọlọ́run ọba ló ń kan àìsí kankan sọ̀rọ̀ nípa ìwé ìfẹ́. ìní sọ̀rọ̀ fi hàn gbogbo ànábì fi gbogbo àgbàlá yìí. bẹ́ẹ̀ni kankan wá ń sara rẹ jẹ tó bá ní ẹ̀ka làwọn ń sè nínú àwọn òṣìṣẹ́ yàtọ̀ sọ́lọ̀ ọ̀rọ̀ kíkan rẹ jẹ yìí. 都是那个。 torí pé ẹni tá a ti tẹ̀lé wọ ọ̀dọ̀ bó ti ti tóbi tó kò ní sọ tá a ti kọ́kọ́ di ẹ̀sìn ẹ̀kọ́ náà ni ọmọ ti láéláé lọ́jọ́ mẹ̀lẹ́kà jìbìrì lèyẹn máa ń sè ọ̀sẹ̀ ìwọ́lùkọ́ bó ti jáde lọ Muhammad sọlọ wà á ti sẹ́lẹ̀ máa ń sè ọ̀sẹ̀ ìwọ́lùkọ́ torí ní ẹbí ọlọ́run wọ̀ ọ̀gbà ibi kẹ́sì kan kófì kankan kófì sẹ̀kọ̀ sóòrùn kódà kó jẹ́ pé nǹkan náà àlẹ́ ìtàkó súnmọ́ ni àbájá ti fún ọ̀rọ̀ ẹ̀rẹ́ kó o sì mọ̀ ike gbogbo àwọn àtẹ́lẹ̀ kó o fi lọ́dún sí kankan ẹ̀yà síta sí lọ. bẹ́ẹ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa láàánú ọba tí ìpín ní mọ́nà kò síbi tó ti pa wá láti ẹ̀ kíkí ká sọ àwọn àlẹ́ ìtàkó àwọn àlẹ́ ká sọ wọn àwọn olùwà táwọn ọlọ́run kò síbi tó ti kọ́ lẹ́yìn tẹ̀sí tẹ̀ ọ̀sẹ̀. ọlọ́run tó tẹ̀ wọ́n yẹn ti ó kọ́ ọ̀yẹ́ ìyọ̀kan náà lé ní mùsùlùmí àyà múrò ọ̀nbẹ̀rẹ̀ kófìrí bàrẹ̀ ẹ̀ńdọ́n mùsùlùmí. tẹ̀lé òkúrò ọ̀pọ̀ ayé láti ibi kẹ̀ ìkéde lẹ́yìn tẹ̀sí tẹ̀ mùsùlùmí. torí ẹ̀ jẹ́ kó orúkọ tọ́lọ̀ fún wa kó wú ọ jẹ́ kí ìròyìn tọ́lọ̀ bá fún wa kó wú ọ lọ́jọ́ ìkànnì ọ̀sẹ̀ wọn pààrọ̀ pọ̀ tọ́lọ̀ wá sí ọkọ̀ mí yàtọ̀ sí mùsùlùmí mùsùlùmí lórúkọ wa náà lọ́wọ́ bá fi ní ayàmọ́rọ́kọ́ bẹ̀rẹ̀ kókiri gbàdé ẹ̀sẹ̀ alùsọ́nù lọ́sẹ̀kù tẹ̀ wá lérò wípé ọlọ́mọ kan yín láti ẹ̀kẹ́ ẹ̀dí kékeré bí lẹ́yìn ẹ̀sẹ̀ ń sùn. ibi tá a ti dé yìí ọlọ́run bá ti ní ká tẹ̀sí rẹ̀ fún wa ibi bá kàn méjì náà ló wù àwọn yẹn. ìmọ̀ ẹ̀sẹ̀ kúrò náà nílẹ̀ ọ̀rùn ẹ̀sẹ̀ kúrò náà kàfíà tẹ ẹ lọ́nà ọ̀pá yín láti kẹ̀ kẹ̀kẹ́ lẹ́yìn tẹ̀ ti jẹ́ mùsùlùmí adékè bá tàn méjì làwọn yẹn inú kan jẹ́ mùsùlùmí àbí kò jẹ́ kí mù kéré adékè lọ́nà tó sà adékè kò tó lè wá kéré eléyìí tuntun bí ra wa ike àǹfààní ìmà lọ́nà ìta fi ti wà o wàlẹ́ kí n kúrò wọn fẹ́ yìí bí máa ń pèsè tó àìníwó náà ti tẹ̀ àbá wọ́n bí máa ń pèsè tó tẹ̀ atitọ́kùnrin ẹ̀họ́ àǹfààní ìmọ̀lẹ́lá lò kò sábàáni fún wa kán tí èèyàn máa lò. ìmọ̀ àtẹ̀sìn òye máa gbogbo ọ̀nà yóò kú tẹ̀lé lẹ́nu. tí ìbá ní mọ̀lẹ́lá ẹ̀sìn tí ìbá lò láti wọ́n bẹ́ẹ̀ rẹ̀ ọ̀ràn ni ó tẹ̀sí. ìmọ̀ sáǹtì nǹkan lónìí lọ́sí àwọn ìmọ̀ dáadáa lórí tẹkinọ́lọ́jì science and technology kí ló ń fa ní theory tá a bá practicalize ẹ wọ́n kúkọ̀ tá a fa ní ilé tòlítòlí di eléyìí ẹ̀ tẹ́ máa tẹ́ máa tẹ́ máa kọ́ yẹn lọ́kọ̀ọ́ kọ́ yẹn lọ́kọ̀ọ́ tọ́tọ́ là yẹn títí tó practicalize ẹ̀ ẹ mọ̀ pé gbogbo ẹ̀ asán ọjà yẹn nítorí wọ́n kọ́ yẹn ikú ní ọgbẹ́ ti wáyà lẹ́yìn jẹ́nà ní junction lẹ́yìn ṣe ẹ̀ wọ́n ti gbé ní junction lẹ́nu sẹ́yìn yẹn wọ́n kọ́ ọ́nà báyìí wọ́n ti wáyà yẹn lọ́dọ̀ gba ẹ̀yìn tí wọ́n kó ti fi kan sẹ́yìn wọ́n ti fẹ́ sínú òkúti wọ́n á ní sọ ilé ni ẹ bá wáyà agbọ́pọ̀ ìdìbò yìí tó ẹ bá ní àmọ́ ńkọ́ àmọ́ àmọ́ ọ̀ ètò ńkọ́ wáyà ńkọ́ ara wáyà wa wọ́n ní àwọn níbi àwọn tó bá wọn ṣe wọ́pọ̀ láti sọ bàbá yẹn fàwáyà náà irú àwọn tí wọn ti wáyé àtàwọn ọ̀rọ̀ kí ló dé torí àwọn ọwọ́ wọn yá ọwọ́ wọn yá ọwọ́ wọn yá ẹ̀yin tí ẹ wá lọ kọ́ sùkúlù káàdì tí mo mú wọ́n gbọ́rọ́ ó láwọn ọ̀pọ̀ pàtìkà láàárín àìsí pírátíkà tẹ̀síkọ́tò ọ̀gbẹ́ rẹ̀ rẹ̀ ní pààyè lánàá. àbúrò ẹ̀kọ́ ti ọ̀dọ̀ ẹ̀kọ́ pírátíkà lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ náà lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́. wọ́n kọ́ ilé wọn ti àgbẹ̀ ìyẹ́ yàtọ̀ náà lẹ́sẹ̀ tó kọ́ tọ́bi ìfọ́nyẹ́ ọ̀dà àwìn náà wà wọ́n wá sẹ́wìn mú. وغير ذكي يأمر الناس بالتقى انسيون يطعي ورسل يطعي طبيب هذا ينسيون وينسل يداوي الناس كفار يقول وهو وهو ذكي على رزقه تعالى يقول لكم قل لكم ما أقول كيف يجي قرآن مبادر تريد أن يجي المسلمين سيدي كما تريدين لا تنهى عن خلق وتأتي مثله عار عليك إذا فعلت عظيم ما تبغى يا فيها ما تبغى ما تبغى ما تبغى ولكن كونوا ربانيين ان يرضون بكيدا لولي ẹlòmíì gbé wọn kí ló fi dá láti tẹ̀lé àwọn kí wà tẹ̀lé lókè láti tẹ̀lé láti lókè lè gbọ́ tó kéde ní aláìsàn ẹlòmíì gbé wọn kí ló fi pa òtí tàbí ìfọ̀sí kí ó tó gbé kọ́ òògùn náà ló tẹ̀lé ẹlòmíì gbé wọn lókè ló fi dá fún akọ́tẹ̀ ẹ̀ta máa yóò lẹ́wọ̀ fa òtí ẹ̀kọ́ kó lẹ́ ó kí ó kù ọwọ́ àti olóògùn tó torí ní ilé ẹni ọdún àti kéèyàn jẹ ẹni máa ń ka sí ọ̀rọ̀ nígbà tó náà lè lu àdùn àkọ́kọ́ ọkàn yọ lẹ̀ ọkàn yọ lẹ̀ yóò náà ní yàtọ̀ sẹ́ni tí ìbá ti ọ̀rọ̀ lọ yàtọ̀ sẹ́ni tí ìbá kọ̀ ẹ̀kọ́ ọ̀rọ̀ lọ ọlọ́kọ̀ tó ní pẹ̀lú ní ṣe tó sì ní pẹ̀lú ọkàn ní ẹni gbọ́ kíkì tó dáa jù nínú ẹ̀sìn tẹ̀ ọlọ́run tó mọ̀ ọ́n lọ lórí pàtó wọn kọ́ adẹ́ta ìbàdàn láti wá lọ ẹjọ́ ìyàtọ̀ ìṣẹ̀lẹ̀ kó tó fàyè rẹ̀ náà mú ọjọ́ ọmọ ẹ̀dá àti ojoojúmọ́ mà wá lọ́wọ́ má bà wá jẹ́ tó máa ń kọ́ ìrẹ̀kámẹ́ ìṣẹ̀lẹ̀ ọ̀dọ́ ìṣẹ̀lẹ̀ ní ìṣẹ̀lẹ̀ Thank you lórí rà àwọn bàbá lè máa ń lọ máa ń wò sí àwọn tí wọ́n ti sọ àwọn ìgbà tó tó ń gbé níbi òbí wọn tí ó ń pa ojú ìwọ̀n tí ó tó wá kó sí i. alhamdulillah nítorí wọn ti láàánú kí láàánú rẹ lè fà tó burú dáadáa tó burú dáadáa irú àwọn ọ̀rẹ́ ọ̀tọ̀ fún kí ó fà wọn. mo tó bá dé díẹ̀ díẹ̀ bí kò máa pépé wọ́n gbé wọ́sẹ̀ yìí fúnra wọn bó sì pọ̀ agbẹ́lẹ́ ọ̀pọ̀ ọ̀pọ̀ lónìí wọ́n tó ti àti ní fún pààrọ̀ lọ fún pààrọ̀ sábà fi gbogbo nǹkan sórí bó ti yẹ kọ́ wà àti máa yà torí bí ẹ bá tún àti ẹni tí ọ̀rọ̀ bá wẹ̀ responsibility èyí tá a máa lè èyí sọ ọ́nà wàhálà ìjọba tó sábà fi gbogbo nǹkan sórí àyè ìwà wọn ẹgbẹ́ tuntun ní ìtàní ọmọ wa bẹ̀. àmọ́tà bá ti sórí àìkú ti wà káfọ́nù ọ̀jẹ́ tẹ̀mọ̀gbẹ́ tí ọ̀tọ̀ ti yọ fẹ́ gbà tí ìbá ti fún lẹ́rọ yọ fẹ́ fi pátápátá. eléyìí ọ̀tọ̀ tó kọ̀ lọ́kọ̀ sí ọ̀tá ara wọn ní láti nítorí tí wọ́n ti lè náà wọ́n ti là dáàni wọ́n lu àwọ̀ wá níbi tí màkrófóònù wà kí èèyàn máa ń lọ fẹ́ ti àwọ̀ wá sí ẹ̀yàn tó gbé lé iná ojúmọ̀ tí wọ́n gbé gbà kankan ní lórí tó wọ́n ti gbà kankan ẹ̀dí wọn mọ kóló ń sọ̀rọ̀ direct yọ ọmọ ilé ìlú ilé fáà ní ká tó sọ fún yín fáà ní fáà ní fáà ní báwọn. Àbáyé ìgbà أو قالوا عزام لأبدي قال وجاء أمر الإسلام لديه أرجع المقومة أو من يجمع ورقة سؤالية مقولة وأنا أقول لا تدرس كما لا أنا تركوا المرأة wọn lọ sọ ẹjẹ ọ̀rọ̀ fọkà wàlúmọlẹ Ọlọ́run òde wàlúmọlẹ àwọn mẹlẹka náà àwọn náà dé sọfà sọfà níjọba ìjọ tààfù lẹ́yìn tààfù ìwọ àti òkèké sọlọ ọgbọ lọlọ fúlàní wọn àti ọjà amúrọfẹ àti olúwa dé àti olúwa Ọlọ́run sọ fún òun dé wọn àti pàṣẹ rẹ ló dé. قل أأنتم أعلم أم الله بين المنابر فإليكم èyí sọ̀rọ̀ ẹni tí o lè sọ̀rọ̀ ọ̀rọ̀ láyé ẹ̀ ọ̀rọ̀ náà tó nínú kíra tẹ̀sí rẹ̀ nípa àwọn akọ́tẹ̀ sí ẹ̀ mọ awúlà pọ̀ nù ẹ̀ rẹ̀ náà ló ti dé ibi tí ìwọ̀n àti tẹ̀sí rẹ̀ náà yọ̀ ọ́kà tẹ̀sí rẹ̀ bíi márùn lórí kiri oṣù mọ́ka àwọn alóṣù náà náà wọ́n máa wọ́n ti rú ẹ̀ òkú sínú àwọn ọ̀kọ́ mọ́ L'unismo comunque credo che se poi si possono già ancora perché quando si تعويل هو مجاز بالحق لو عمل سواء صحيح ان توزيع ربك ولا تصلي على فيه تو nítorí délé bẹ́ẹ̀ náà ni ọ̀nà ọ̀la gbàdé fi àmúlò rẹ̀ ọ̀tọ̀ àmúlò àti àmúlò wọn kí lọ́dẹ̀ ti sàájú أتى الله من الله وما في يشاء ربك والماء صفرا فلا يستطيع أن يكفرون إلا أن يأتيهم الله في غلل من الغمام والملائكة وقضي الأمر هو لسيك قرر الاستواء سمعنا لله يأتي رحمه الله فهذا هو torí ẹ̀ máa lọ sí náà sọ pé ẹni tí ọmọ náà lórí rẹ̀ tó ní máa náà lè lọ sọ pé bọ́ọ̀lù ọ̀sọ̀ sọ̀rọ̀ rẹ̀ náà lórí náà. wọ́n ti kẹ́wọ́ lèyí wọ́n ti ṣe fún adé ṣẹ́ẹ̀ kékeré àtijọ́ aláàbò ọ̀gbẹ́ ìṣẹ́ àti ọ̀dúnárì ṣẹ́ alákòólà á ẹ̀ṣẹ́ omi ìtumọ̀ kọ́ níbi làbá tí mo túmọ̀ rẹ̀ náà ní àgbàlagbà àgbàlagbà tó fi ewu lórí wà á lọ bá ẹ̀rí iṣẹ́ ìkọ́ ọ̀pọ̀ mi ní gbó dàgbà ti gbó dàgbà tó alùpùpù tó ti dàgbà èèyàn ń gbèmí sẹ́yìn níbi làbà nínú túmọ̀ rẹ̀ nínú sọ́là ìlú kan nílẹ̀ làbà tọ́mátìmọ̀ sẹ́yìn tọ́mátìmọ̀ sẹ́yìn ìtumọ̀ rẹ̀ kẹ́tẹ́kẹ́tẹ́ nínú òkú ìwọ̀n òkú kọ́ ṣùgbọ́n tọ́mátìmọ̀ sẹ́yìn nínú ọ̀rọ̀ wọn ìtumọ̀ rẹ̀ ní àgbàlagbà olùmọ̀ ó lè tọ́mọ kékeré lọ́jọ́ orí ṣùgbọ́n ó ní mọ̀ débi ike yẹ ó dàgbà làgbà nù mà tó tó máa ń pè kọ́bí ọ̀ṣẹ̀ sàá ṣẹ̀ sàmá ṣẹ̀ wọ́n tàbí kún ní pé olùmọ̀ ọlọ́lọ́ olùmọ̀ ọlọ́lá olùmọ̀ olóyèrè olùmọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n ìwòkè yẹn náà wà lọ ṣe bíkọ́ báwo jọ ti wá sí ìlú nígbà tá a kásá ṣe ẹ̀ gbogbo yẹn lè ṣe ẹ̀ àbí òye wa gbẹ́tò kan ṣe ẹ̀ tó torí de lẹ́yìn kọ̀tọ́ kọ́tọ́ yẹn lè ṣe ẹ̀ torí pé kìí ṣe màkà ni wọ́n máa ń kà dára gbígbà ṣe ẹ̀ tó gẹ́gẹ́ bí pé ọba dìgírì lọ́wọ́ kẹ́kọ̀ọ́ kan lọ́kọ́ dìgírì ẹ̀kọ́ kan lọ́kọ́ òdìgbà dìgírì ẹ̀kọ́ kan lọ́kọ́ òdìgbà phd dìgírì tó ṣùgbọ́n ṣe ẹ̀ ìṣe kọkànlá wọn kọkànlá tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ẹgbẹ́ náà ìsàmì yẹn tí mo máa ń gbé kékòó tí wọ́n ti gba dìgírì òbíṣẹ́ ṣùgbọ́n ti kọ́ fún mi wẹ̀ ní ẹ̀sìn òbíṣẹ́ àmọ́ lẹ́nu ọ̀rẹ́ oní ọ̀tọ́ọ̀lì akẹ́kọ̀ọ́ tòtò ní wọ́n bá gba bí akẹ́kọ̀ọ́ náà ètò ìṣẹ̀ṣẹ̀ wípé akẹ́kọ̀ọ́ lágbájá gba bí èyí tó yẹ wa tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nígbà tí sèkè nígbà tó àmọ́ ọmọ tó ń jẹ́ mẹ́tìlámì yẹn ní olùmọ̀ ńláńlá wà ní ọkọ wọn gẹ́gẹ́ bí sèkè náà lẹ́yìn ṣe pèsè sèkè náà tó dé náà láì àwọn olùmọ̀ ńláńlá ẹ̀sẹ̀ wà mẹ́ ẹ̀sẹ̀ wà fi kẹ́kọ̀ọ́ jáde wọ́n pè é ṣẹ́ẹ̀ ló yé wa lẹ́yìn ìsìn yẹn nìkan tó ta ìtọ́wá sí pọ̀ ìdájí ó sì rọra láàrin bẹ́ẹ̀ sèkè náà pé kí ni wọ́n náà wọ́n àbí ṣe òṣìṣẹ́ ìpínlẹ̀ ọ̀dọ̀ àwọn ṣe ṣe ẹlẹ́yìn tí màá ṣe náà mọ̀ àwọn yẹn ló pọ̀ torí pé ẹ̀rú ń gbà wá ibi kẹ́ ẹ mú wọn mú owó ra wọn nígbà tí wọn máa ń kankan kó wá sí sábà bí kọ́mọ lọ kọ́ wọn. gẹ́gẹ́ òṣìṣẹ́ kí ni jẹ́ òṣìṣẹ́ òṣìṣẹ́ ìdílé lágbára ọmọ ọ̀gá kọjá àlà pòfẹ́sọ̀ sẹ́ẹ̀tù ká sáà sáà mo rò bóyé torí ẹ̀ fún ẹgbẹ́ ẹ̀ lè sà ẹgbẹ́ mọ̀hánṣe pé wa mọ̀hánṣe lágbájá mọ̀dẹ́rẹ́ lágbájá àmàlẹ́kì ìlànà nínú gbólò ìmà òṣìṣẹ́ ìtumọ̀ rẹ̀ ní pòfẹ́sọ̀ tí wọ́n sọ pé alòṣìṣẹ́ dọ̀tò ìyẹn ní kí n gbà tó gba phd ìdáníwọ̀n àti tẹ̀sán ti kéde òṣìṣẹ́ tó àmọ́ àwọn àtàwọn lu àwọn àlùfáàbẹ̀ jùlá jùlá àgbà àtàwọn àlùfáàbẹ̀ pé kó ìtọ́ba wù ẹ̀sìn fẹ́fẹ́ wù yín lẹ̀ tẹ́lẹ̀ fi hàn wá pé sábà yóò lù wá pẹ̀lú mọ̀álẹ̀ mọ̀álẹ̀ lágbádá àmọ́ dáàs lè di lárúbáwá ìtumá rẹ̀ tó ní pòfẹ́sọ̀ ó ń gá pété di lárúbáwá láti lè ní àwọn fáríkà ń mú ìdí lárúbáwá náà tọ́lọ̀ bá gbàdà náà pé kí ahàlẹ̀ tọ̀ yìí kó síwájú rẹ̀ ṣé ìrún alálàáfíà yọ̀ lálàáfíà. ẹtú síwájú rẹ̀ àwọn olùmọ̀ wa sọ pé tó bá jẹ́ pé onítọ̀rí kọ̀ tó bá ní tó ń tẹ́nu tọ̀rí kọ̀ ọ̀gbọ́nù àná. onítọ̀rí kọ̀ tó bá dọ́kítírìn àwọn àlànà kọ ikọ̀ tó bá gbà kó tẹ bá fẹ́ kírun lẹ́yìn rẹ̀ ni. torí kẹ́ni tó gbàgbọ́ pé bàbá tó bá jíjẹ àkùrá nìyọ ṣé mùsùlùmí nù ní ṣe mùsùlùmí nù rẹ̀ tẹ bá kírun lẹ́yìn rẹ̀ bàbá tó sòkò lásán tó bẹ́ẹ̀ làwọn olùrọ̀ wa sọ. ẹtí bá ti gbàgbọ́ kíkẹ́ tí wọ́n sọ nínú sọ̀rí kọ̀ọ̀kan àgbẹ̀ríyà gbogbo wa lọ́sọ̀rọ̀ kọ̀ọ̀kan àgbẹ̀ríyà gbogbo nǹkan tí wọ́n bá wọ́n bẹnu síra wọn bèè bọ́ sọ̀rọ̀ bá ní àná kàdérí àná gbogbo nǹkan tí wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n náà kàwọ́ àrẹ yóò fi bẹ́ẹ̀ kú láàrin inú. ìjọba ní ìmọ̀ràn táwọn ti dá níyà ìbẹ̀ náà lọ́wọ́ ìtọ́jú tó láti bá ti fi kúránì lọ. ọ̀gá àwọn ọlọ́kọ́ tọ́tọ́ bá láti kọ́ nǹkan tẹ́ àwọn náà àwọn onígbàdúríyà ibi tí àtúkárì ìdè láti ti fira rẹ̀ kúrò lọ́nà òun ló ń gbàgbọ́ ayé làánú náà òun ló ń kó mú àlà òun ló ń kó mú gálà ọlọ́run á kọ́ ẹ̀ńtọ́ bá pa àwọn sọ́kùnrin yẹn kọ́ tẹ̀sí máa ń tọ̀wọ̀ ọ̀rẹ́ ṣùgbọ́n bẹ́ẹ̀ láwùjọ wa lọ àwọn tó ṣe é pé àwọn ọmọ ìdìbò ikọ̀ lọ́dọ̀ ṣùgbọ́n tí àwọn èèyàn ń sọ lọ́mọ wọn lédè bí gbọ́dọ̀ tó bá tẹ̀sán láti bá yẹn bájì àtàlásì fàájì nígbà tí o lẹ́yìn nìkan mọ̀ lọ́wọ́ ní sálámù ló bá ní bájì àtàlásì fàájì kò túmọ̀ sí pé tọ̀ ikọ̀ nígbà yẹn nítorí pẹ́lú náà nígbà tí wọ́n sọ gba àtàlásì fàájì ni òun èsì máa wọn ti tọ̀ ikọ̀ eléyìí ní ìkẹsàlà yìí tẹ́lá ti sàlà yìí ní ọ̀gbọ̀n yóò wá eléyìí máa lè bá àníyàn àmọ́ àmì eléyìí tí ewu tọ̀ríkọ̀ àmọ́ mò ń yí tọ̀ríkọ̀ àmọ́ ẹni mò ń bá kí ni ìdájọ́ ọ̀run àti abájú lẹ́yìn rẹ̀ ká. Wow ìbéèrè alákọ̀ọ́kọ́ ǹjẹ́ tí ọmọlẹ́yìn bọ́ọ̀lù bá ń ṣáájú àfẹ́ ìkọ́ ìṣòro náà tà mí kọ̀tọ́ kọ̀tọ́ ẹ̀kọ́ ọ̀wọ́ náà nítorí gbàdúrà rẹ̀ fún ìjẹ́ ẹ̀kọ́ náà tó ẹ̀kọ́ gbogbo àwọn olóòtú ọmọ sọ́kẹ́ kóló ẹ̀kọ́ ní òkú rẹ̀ ẹ̀kọ́ ló tà ẹ̀kọ́ ọ̀wọ́ à ń sọ̀rọ̀ ipa àwọn ẹni tí wọ́n ní kí wọ́n máa sin àwọn ìdìbò ọlọ́ ipa kúrò lánàá ọ̀dà ẹnìkan bẹ tó ti fi wọ́n ń sìn èyí tó lórí wọ́n máa sìn wọn tó ti wọ́n sìn náà dáa ẹni tí ń sìn kankan tí ń sìn ẹnìkan tó ń sìn ní kí wọ́n máa sìn ọ̀sẹ̀ bọ́ọ̀lù náà ẹni tí wọ́n ń sìn tó sì mọ̀ pé wọ́n ń sìn wọn tó náà sì yọ ọ́nù sí olùsọ̀ọ̀bù tó náà ló là á kọ̀mọ̀ fún wọn ti òun bí kò pé yọ ọ̀yọ́ tó ti tọ̀ọ̀bùtù ní pẹ́ńtẹ́ǹtì òun èdè tọ̀ọ̀bùtù lọ́dọ̀ ara rẹ̀. abẹ́ni tẹ́sí ọ̀tẹ̀bọ̀ torí ìdílé gbogbo ẹni náà ń sì lẹ́yìn ọ̀nà pé yọ ní kí wọ́n kó ló ta ẹni tó sì yọ ní kí wọ́n sẹ̀ kó sùn mí lọ tó Àwọn ìlànà ilé tó kó yọ ápọ̀ ọ̀dọ̀ tó àwọn kọ̀mẹ́ntì náà ó fẹ́lẹ̀ náà ẹ̀ ká lókè tó ní ìjọ́rí tí wọ́n ti lọ gbóná ẹ̀yìn ẹ̀ka ayọ̀ ọ̀pọ̀ irú islam kò mọ̀ bí yàgò mọ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ bá àti àti sáyẹ̀ ọ̀pọ̀ méjì nínú àwọn àbá àti kéèké láti fi wọ́n nínú ẹ̀ tí wọ́n fi ń bọ̀ sí ẹ̀ kò sí kíkiri kankan tó kọ́ kàkà wọn wípé ẹ má ti bá tí wọ́n ṣẹlẹ̀ nílùú kan láìpẹ́ ìmọ̀ràn tó ń ṣe wà ní mọ́tàkùn ọ̀tọ́ ni tó lè lọ́wọ́ tó ọ̀tá mi láìpẹ́ wọn. ṣùgbọ́n nígbà tí ìgbà tẹ̀lé ó dàbí pé ìmáàmù ti wà sí ìgbà tó ń bá tó wá fẹ́ yẹ ìmáàmù bàbá ní gbọ́nà àwọn ọ̀dọ́ wa. ẹgbẹ́ tó lọ́wọ́ sí bàbá yóò wá sí fọ́ọ̀tì lẹ́kọ̀ọ́ ní mọ́tàkùn àwọn ọ̀dọ́ náà ti kó bóyá tó lọ máa ṣe tó lọ máa ṣe kó rọrùn bóyá sẹ́mínà ìwọ̀sọ̀ bóyá tó bá lè máa wà láàrin àwọn olùmọ̀. Ṣèṣe tó ẹgbẹ́ kí mùsùlùmí kan tó jáde ló bá wọn gbọ́dọ̀ ìgbìmọ̀. Ìkíni ẹ̀wù máa pẹ̀lú ìdúró pẹ̀lú ìgbìmọ̀ àwọn àpapọ̀ àpẹẹrẹ. Ìpàdé àwọn olùmọ̀ àti àwọn ìmáàmù ìdí àwọn yorùbá ní ọlọ́pàá àná tí wọ́n máa ń sọ bẹ́ẹ̀ bóyá wọ́n ti torí rẹ̀ dálẹ̀ ọ̀rọ̀ nípa àwòsù àròsù àròsù àtìgbà ọlábẹ́rẹ́ àwẹ̀ ọlásọdún ọlásọdún léyà ọ̀pọ̀ jù nínú gbàdámà ìwádìí bẹ́ẹ̀ kìí ṣe kí wọ́n dálẹ̀ lórí fún mi bára ní kọ̀ǹtò lórí àwọn kéèyàn àtàkẹ́rẹ́ fún ọmọ òwúrọ̀ kan yẹn lè máa ń lọ fún un yẹn ní ńlá torí pé ọ̀rọ̀ islam àkọ́kọ́ kò sí lábẹ́ àkóso bí ìjọba àbíkọ́sìkà tí ó gbé ẹni tó bá tẹ̀lé máa ń kó kó wákàtí náà wò ẹni tí ó bá jẹ́ àpá kó wákàtí náà wò ẹni tó bá tọ́ ẹ̀ kó ṣe ẹni tó ń kó ọ̀rọ̀ sàn ẹni tó ń lówó kó sàn so ẹni tó bá tẹ̀lé náà lè sọ́ọ̀tù wọn lọ sí máa ń fi bá wọn pẹ̀lú báyìí wọn ti wọ́n tẹ̀lé. so mo rò pé mẹ́tíláṣí pọ̀ kan ojú jìnnà sábàbẹ́ tún àwùjọ wa ti ní ọ̀nà àwọn akẹ́kọ̀ọ́ wà lórí tá a bá lè ṣe ní ìlú pọ̀ kan lẹ́kọ̀ọ́ ẹ̀mẹ́tò tẹ̀lé lọ sí pé wọ́n yá regional level tòtẹ́ bá ṣe ìlú level pé ní ìṣẹ̀lẹ̀ mọ́ọ̀mù ló pọ̀ kan kí wọ́n máa yàn wọ́n gbọ́nà sọ̀tọ̀ ìbẹ̀rẹ̀ ti bẹ̀rẹ̀. sábà ń lẹ́nu wọ́n ti gbọ́nà sọ̀tọ̀ ibẹ̀ máa mọ wá ní pé ó bá àwọn ìmọ̀ọ́mù mi lọ́nà tó ti dé pé wọ́n á ti àwọn ọ̀wá ìdílé àwọn píríncípù pẹ́ẹ́pẹ́ ní tí o bá kó sí ilẹ̀ kò lè tẹ̀lé mọ́. Tẹ̀mọ̀kútù bá wà ní gbogbo ìlú kọ̀ọ̀kan bẹ́ẹ̀ tó àti ilé kí ẹni tí wọn ti àwọn èèyàn lọ́nà ọmọkọ tó wá bí ó sùn tòṣùpọ̀ kò dájú pé àwọn àdúgbò kan lọ àwọn ìlú yorùbá náà à ń ti jẹ lè máa mú bẹ́ẹ̀ náà fún wọn ti dédé ẹni tó wọn náà jẹ wọn ni wọn kò tó sùn tó ó lè jẹ pé ẹni tí wọn máa ń jẹ lè máa mú bá èyí wọn gbà tó tó báwo la ń fi fún wa ni tó nígbà tí ọba ṣẹlẹ̀ yìí pé wọ́n bá ń rí púpọ̀ àtúnṣe àyè fún epo nímọ̀ tó sọ ìmọ̀ ló ní o ti dẹ̀ sínú fóun pẹ̀lú ìpàdé tí wọ́n ti fi láàrin náà wọ́n lè má rí tuntun sílẹ̀ kan náà pẹ̀lú ìpàdé tí wọ́n ti wọ́n máa wọ́n máa ti tẹ̀lé náà wọ́n máa ti wọ́n sọ̀ lórí ẹ̀sìn lè yọ àwọn èèyàn bẹ́ẹ̀ yọ àpòlù ìsìn sí à ẹ̀sìn bá fẹ́ tún nǹkan ṣe ibi tó ṣe ṣe náà ṣe náà tó gbogbo ìmọ̀ràn tó wà ọ̀gá àkọ́dá ẹ̀ máa ti tẹ̀lé náà fún wa ó tó sẹmínà nípa bá ti sálù àlà sẹmínà nípa bá ti kírun sẹmínà nípa bá ti sèkú bá ti mà sẹmínà nípa bá ti kírun báyìí sẹmínà nípa bá ti ẹ nígbà ẹ̀kọ́ wọn lọ́pọ̀ sẹmínà sẹmínà sẹmínà kú ni wọn lọ. ẹnlá bá ti jáde ẹkùn kálukú báyìí ipe torí pé wá sí sẹmínà sẹmínà kíra méjì méjì. tó ẹ máa ráyè padà láti púpọ̀ ẹ máa ráyè padà láti púpọ̀ ọ̀la àwọn ẹsẹ̀ tẹ̀lé má mọ̀ lóyún àwọn fáyì padà sí dáadáa nǹkan mọ̀ yípadà yóò mọ̀ yípadà yóò mọ̀ yípadà wọn lè mẹ́jẹ lè mọ́ mi ó lè mẹ́jẹ lè mọ́ mi fẹ́fẹ́ ó lè mẹ́jẹ lè mọ́ mi kẹta ó lè tẹ́kẹ̀ wá nìkan yóò wá àlùfẹ́ fẹ́fẹ́ tòun gbàtí tìlú kọ̀ọ̀kan wá ti di àtẹnu káàkiri pé ọ̀rẹ́ wa ní akéwìká ní league of imam ẹ̀gbà yóò lè tù tó amẹ́tì sí yìí náà nígbà pé pé láti ìlú kan kẹ́kọ̀ọ́ máa ń pàtẹ́ ránṣẹ́ fún wa láti Ìbàdàn pé kíni tẹ̀wọ̀n kíkà ló kó fi kíni àbí ẹ̀kọ́ ni wípé ó ń rí jẹ́ wọn náà ń rí jẹ́ sílẹ̀ yẹn làwọn èèyàn làwọn kọ́ pọ́ bó bá jẹ́ bá wọn kọ́ ọ́ bẹ́ẹ̀ ni àjẹ́ lò àwọn ẹ̀ka bẹ̀rẹ̀ lókàlẹ̀ lókàlẹ̀ kálukú tún lẹ́nu rẹ̀ kálukú tún lẹ́nu rẹ̀ gbogbo nǹkan yẹn wọ́n da dé tó gbogbo èèyàn wà jọ sílẹ̀ ìjọba ìjọba àyùsọ̀rọ̀ náà. Nah. àwọn fúnra wa àbá ń pẹ́ka ìpadà tó ti bá ọ̀rọ̀ bá ti rí jù. ètò pàtàkì nínú dáàmú tó ní ife kágbárù yìí ọ̀rọ̀ nípa títí dánilẹ́kọ̀ọ́ pẹ̀lú wa. káwọn èèyàn wá kọ́ ní kí wọ́n tó ti ọ̀rọ̀ yìí pẹ̀sẹ̀ láti pẹ̀sẹ̀ ọ̀rọ̀ yìí ẹni tí ó darí wọn pẹ̀lú àìmọ̀ kan á lórí kò sí wàhálà lórí kò sí wàhálà torí káwọn èèyàn ọ̀nà ni wọ́n ti ń sin náà báwọn báwo ni ilẹ̀ haúsá náà ní kí ló máa ìpadà bá ọ̀wọ́ ìdá ìpadà sí ìdánilẹ́kọ̀ọ́ náà ìdánilẹ́kọ̀ọ́ náà ló ń tì nítorí káwọn ti kà ọ̀ bá dà nígbà tí ní mọ́tò ìdíjà wọ́n ti kò mọ́tò àti náà ẹ̀sìn mọ́tò dánilẹ́kọ̀ọ́ lórí tìrìtì ẹ̀sìn bẹ́ẹ̀ ti wá lónìí bẹ́ẹ̀ kọ́lẹ́ ìlọ́la ẹ̀sìn lé fún mi ẹ̀sìn lé fún mi ẹ̀sìn lé fún mi kálukú máa ń sìn lọ́yọ́ kọ́ra rẹ̀ lọ àwọn náà sì mọ̀ pé mọ́tò ti ṣe àdéhùn àti náà kí là ń ṣe ọ̀pọ̀lọpọ̀ owó ṣe ṣe sọ́mọ náà náà là ń pariwo lójú mẹ́wàá wá fi dání lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ má fi dání lẹ́kọ̀ọ́ nítorí báyìí bá ti wọ́n fi dání lẹ́kọ̀ọ́ sí bẹ́ẹ̀ àwùjọ máa yí padà àwùjọ yí padà débi wípé wàhálà yẹn tó fẹ́ fi àyèmọ̀ sáfídà wàhálà ìlú náà fẹ́ sọ̀rọ̀ ọjọ́ yóò wù lẹ́fẹ́ àwọn ọ̀dàlọ́wọ́ àgbàlẹ̀ ẹ̀fẹ́ lómi lọ́rọ̀ nítorí kọ́nù pípọ̀ ń bá ìyá máa ti lórí tó ìjọba ti fi sí tó bá ti pọ̀ gbogbo àwọn aláìmọ̀ náà iná ìmọ̀ náà tàbí àwọn èèyàn bá ti sọ ìláyà àwọn tàbí ẹ̀yìn tàbí ẹ̀sìn àwọn máa yẹn ti parọ́ máa yẹn ti parọ́ máa yẹn ẹ̀sìn ìtàkìlá ó ti parọ́ máa yẹn lórí ó ní kò sọ sí débi pé àwọn màálùmọ̀ ọ̀gá sọ̀rọ̀ láwọn màálùmọ̀ ọ̀hún wọ́n mọ̀ sí àwọn màálùmọ̀ wọn ló fi parọ́ máa yẹn wọ̀ ní olùlọ́gbàdà tó fún wa olùlọ́gbàdà kátìgbì gbà wá dóòlà gbà wá dóòlà níbi tó wà lọ́sọ̀lọ́ pàlà níbi tó pẹ́ táwọn rẹ̀ bá kanú rẹ̀ yọ wà jẹ́ kálukú bá yẹ kó bá yọ àwọn àtúntà pé àwọn fẹ́ wò sí táwọn àwọn ọ̀rẹ́ wọn ní sèé fún ọkọ kéwà lùdọ̀. sọ̀tún ẹ̀ka òyìnbó bá kọ tún mọ́mọ́ láwùjọ máa fà wọ̀ ọ̀dọ́ nítorí wàá tó wàá ti wà láàyè láti fi sọ àtúntò tó ti bàjẹ́ mi níbo lọ́dún òṣùwọ̀n sọ wà tiẹ̀ òbí lè kúlẹ̀ nínú ẹ̀. Ìkọ́ ìkókò náà lẹ́kọ̀ọ́ tá a ti máa rán ìyẹn lọ́wọ́ ẹgbẹ́ sí i. Inú wa ti dẹ̀ wà o. Ọlọ́run ti di kẹ́ ọkọ̀ ní dáadáa ọ̀fẹ́ má gbé ara rẹ̀ sẹ́yìn náà. Sọ àmọ́ ṣe ẹ̀yìn kí ẹ ti sábà bí kọ́ máa lọ wá. Ọmọ ìlú ọ̀kẹ̀kẹ̀ kún. Wọ́n ọ̀kẹ̀kẹ̀ kún kankan. Ẹ rí i pé àwọn ẹgbẹ́ sí i, ọlọ́run ọmọ ìwé ìbọn kan ni wọn ní káwọsọ ìdánilẹ́kọ̀ọ́ ìtọ́sí ìlú mi dáadé ìdánilẹ́kọ̀ọ́ ìtẹlẹ. so àwọn náà ló àwọn ti wọn àwọn àwọn àná ń bọ wọn wà wọn dàbí ìgbà tí mo ti wà báyìí. bẹ́ẹ̀ sì ni kápọ̀ ti dáadáa ní bẹ́ẹ̀ ti dídá tó ọ̀rá ìjókòó ti lásán rà rẹ̀ pàǹbọ̀ wá bí ẹbí torí ọmọ rẹ̀ lórí náà ìjókòó ìgbẹ́ sí wọn lé wa bí dáwà wa wọ́n náà wọ́n báyìí lọ́sẹ̀ lè pọ̀ tó bá yẹ kí tó mọ̀ tó ti kẹ̀kẹ́ fún mi lọ́wọ́ ẹni bí ọdún mẹ́fà yìí wọ́n láti láwọn sábẹ́ tọ́ka sí ọmọ ìlú àkókòlè ìlẹ́kùn ti ná wọ́n náà lọ́ lọ́ àdúgbò báyìí lọ́mọ fún àwọn yìí. àwọn kò sí ìlú àwọn alẹ́ ìlú kẹ́kẹ́ kan ó ti ti lẹ̀ àwọn òbí láti lè ṣe fún àwọn òbí ẹjẹ́ àgbìyànjú tàlẹ́ǹtì lélẹ́yìn ẹjẹ́ àgbìyànjú ọmọ ẹgbẹ́ wàhálà ìbẹ̀rù sẹ́ nítorí pé ẹ̀yọ́ yóò mọ ẹnu rẹ̀ pọ̀ bí láìláì tọ̀tọ̀tọ̀ ìgbé ẹ̀sì sẹ́ ẹ̀ ọlọ́run tó ti fún yín sí torí pé láti àwọn ilé yẹn àwọn wá dáadáa báyìí wọ́n ti da bọ́ọ̀lù ó ti sòrò wọ́n wá báyìí wọ́n ti da bọ́ọ̀lù ó sòrò àwọn ẹgbẹ́ ìgbégbé máa ń tẹ̀ láti gbó wọn tó tó wọn ìgbéjáde débi báyìí ṣáà tó wà lọ́la tó wà lọ́la ìdàgbà ti máa nà ká torí pé àtàkùn pàdé ọ̀gá ọ̀gá náà pàdé tó wà lẹ́yìn tó